five million wọn fi lẹ̀ tó iṣẹ́ ti wá ló sọ owó yìí di fifteen million báyìí five million láàfin yìí láyè kẹkẹ pín kò sí tọjọ bẹ́ẹ̀ torí kó tí owó ló lé á pè ẹkún fẹ́ o ẹkún fẹ́ bàbá ẹkún ọ̀rọ̀ bàbá ẹkún ọ̀rọ̀ yá ọlọ́run ṣe nù tìyín náà fifteen million láàpin á á ti gbọ́ ẹ ọ̀nà mi ń bẹ ẹ gbowó sẹ́ owó sẹ́ tẹ́ ẹ sí pípẹ́tọ̀ ẹ̀yin lẹ ẹ̀yin lẹ ń bá bàbá mójútó gbá lẹ́yìn gba bàbá kú lóṣooṣù èlò ní irú yẹn kọ́ máa gbà á sí irú rẹ̀ ìyẹn tẹ̀yìn bá jẹ́ni tí ò lè ṣiṣẹ́ fún bàbá yín torí tọ́lọ́ tẹ̀mọ̀ pé tó fi bá ń bẹ ẹnìkan jọ́ fẹ́ owó lówó sí i sòṣùgbọ́n gbà tó fáwọn èèyàn dààmú ẹ̀gbọ́n yìí ó ti ti sáré ó ti ti kó mọ́tò bàbá ó kólé rẹ̀ ó tún á lọ wóògùn tóba ti rí kán bọ lọkàn pé owó náà wọn ti ń bá bọ ló ti lọ fi nǹkan tí ọ̀dà kan sẹ́nu pé wọ́n máa bá wọn sọ̀rọ̀ tẹpẹtẹpẹ ní. tòmọ́ tó tó sábúrú náà máa ti rí pé ojú bàbá yìí pọ́n ẹ àwọn àríbáàsì wọ́n máa jẹ́ pé ara tó ní ó ti dán o subhanallah àfi kéèyàn páyà ọlọ́run ẹgbẹ́ dúkìá kó tètè kú ń bẹ̀ sẹ́rí gbogbo nǹkan lé ayé yìí tó bá ti lè pẹ́ lọ́wọ́ ọwọ́ ìfẹ́ sọlẹ̀ àga tí bàbá èèyàn fi ń jókòó kó tó kù àjàjà tó bá jẹ́ yàní babalájí tí ń tajà tó ní ṣọ́ọ̀bù tó tóbi tó ní bísínẹ́sì tí ẹ̀ máa fi lè jókòó lórí àga lẹ́ẹ̀kan lẹ́nìkan sọ pé dìde àga bàbá gbogbo àjọ ni ìjọ kejì ẹnìkan ọ̀sọ́ bẹ́ẹ̀ ìjọ kẹta tọ̀ òkú ẹni tí ó sọ bẹ́ẹ̀ ìjọ kẹrin ṣé ojú yín fọ́ láti jẹ tata àti ìjókòó lé lórí. so kíákíá nǹkan gbọ́dọ̀ pẹ́ jù kò gbọ́dọ̀ pẹ́ jù torí tí wọ́n ti ń pẹ́ jù tó bẹ̀rẹ̀ sí ronú kó nǹkan ló ń yẹ kó àwọn ìyá rẹ̀ bá tún wà láyé àjàjà oníyálé pé à ẹ bàbá yín fìyà jẹ mí pọ̀ bàbá yín fìyà jẹ mí pọ̀ ó yẹ kí ó jẹ́ gbogbo gbogbo eh, mùdùmùdù tó ti yẹ kí n mu tẹ́lẹ̀ ẹ̀yin ló yẹ kẹ́ ẹ mú kí ẹ̀sán àwọn ọmọ orogún mi ẹ̀yin gan ló yẹ kẹ́ ẹ jẹ gbogbo dúkìá yìí ìyá ọba máa gbé wọn kẹsí ayín làwọn ọba máa wò pé ah bẹ́ẹ̀ ni bàbá kàfí ẹni bàbá gan ẹ̀yin gan bú òkú ni ah ìka ni bàbá ẹ̀yin bú ṣé bó ti bú náà <laughs> subhanallah ni ọba di pé àwọn wọ́n da ọ̀tẹ̀ gbogbo dúkìá àwọn ọmọ tí ò sì mara wọn làwọn náà tẹ́lẹ̀ náà zẹ́rátà yorùbá tún gbọ́dọ̀ sọ̀rọ̀ fún torí pé ìyá àwọn ọmọ kéékèèké ò náà ẹnì pé níjọ́ tó ti wọlé ọkọ látà yorùbá ẹ ti rẹ́kẹ̀ àwọn ọmọ tẹ́ máa ti kó tó wọlé ọkọ ẹni kí wọ́n máa lákọ́ ọmọ lórí bẹ́ẹ̀ ni yorùbá máa ń ṣe àbẹ́sẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kó lè mọ wọn rẹ̀ àwọn ọkọ rẹ̀ nù wọn náà máa gbé adíjà kọ́mí ẹgbẹ́ ìyá rẹ̀ ajá bọ́ọ̀bí sẹ́mi pé níjọ́ tí bàbá yẹn bá wá kú tí irú ẹni táwọn ọmọ kínkínkín ti ń la ọkọ̀ ọmọ lórí tó náà bá wá fẹ́ sọ̀rọ̀ pé tèmi ń kọ́ pé adíjà náà lẹ́nu láwọn ọmọ anú ẹ̀ nítorí pé ẹ̀ náà lẹ́ ti gbé e lọ́wọ́ lẹ̀ ẹ ti gbé àwọn ẹ ti gbé àwọn ẹ ti gbé obìnrin lé àwọn ọmọ lọ́wọ́ onú ọ̀hánilẹ́nu ọ̀rọ̀ yọ wá bàjẹ́ fún wọn wọn máa sọ èyí náà sọ̀rọ̀ ah mi sọ̀rọ̀ ẹ bá kọ́ ẹ bá ń bẹ̀ ń à ah, bẹ́ kínní lórí ẹ̀tọ́ tiẹ̀ ìyáálé ọ̀wà dọ̀kọ̀ ńgbà mí ẹ̀mọ èèyàn ló tún kú sí ìyáálé dọ̀kọ̀ oní ọmọ pàṣẹ nínú dúkìá ọkọ ìyàwó kékeré ọ̀sẹ̀sẹ̀ máa bèrè pé ẹkùn màmá wa à màmá wa báwo orogún rẹ ti di màmá wa ọ̀ mẹ́tò bí ọmọ wọ́n ti pọ̀ ọ́nú pọ̀ màmá wa ẹ̀dá kun mo fẹ́ ra ṣúgà màmá wa ẹ̀dá kun òkè tó òun ti ń gbowó pọ̀ o ọgbà gánà òtúgbà kan lórí bẹ́ẹ̀ gbogbo dẹ́sẹ̀ wa ti fẹ́ mú kan ló máa ń níbi ṣúgà <laughs> àwọn ọmọ wa bínú pọ̀ ọgbà kan náà ó ti fẹ́ gbà kan lónìí subhanallah so sẹ́rí tẹ́ bá ti fààyè yẹn délé rìsọ́ọ̀tì rẹ̀ ọmọ sí ìyàlẹ́nu tẹ́ bá ti tẹ́ níyàn àbádé rẹ̀ ọgbọdọ yà wá lẹ́nu torí ti jẹ́ pé asaa àṣà yorùbá ń tẹ́ bá gbé sórí skéèlì sẹ́ríà ti lànà kẹ́ yànyànjẹ́ lẹ̀ àsìkò ní ọ̀kan sí ìtò àmọ́ mùsùlùmí làwa àgbọ̀dọ̀ fà yànyànjẹ́ wa torí pé bàbá wa yà wò ti tiwa tiwa bí wọn tó kódà islam kan fara mọ́ ìwà burúkú àtà yorùbá gan ọ̀dánú ẹ̀ àtàtàní ìlàtàrú eléyìí ọmọ làkọ̀ ọmọ lórí sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ tẹ̀lẹ́ ti ṣẹlẹ̀ tó so yìí kérò àwọn ọmọ tá ń làkọ̀ lórí o bàtàwọn náà bí ma táwọn ọmọ wọn dàgbà ọmọ báyà kọ̀yà ibi tí wọ́n á gbà kọ̀yà sí ẹ̀mí ba lọ nítorí pé ó ṣe dé bínú nígbà tí ọmọ ẹ̀yá alé ti ń la ọkọ mọ ìyá àtẹlẹ yìí lórí tó ń sin wò pé kò ń ṣe fìyàn àgbà tó yìí kẹ́ni kó tún máa la ọkọ mọ ìyá àtẹlẹ lórí nírú wọ ni wọn bá fàdá yọ. tó o bá tún di tó o yóò bá tún jáde lẹ́nu rẹ̀ ọ̀ka bàmà ni wọn bá tún pé àdìjà mo mo pa àdìjà á ni wọn bá di pé ànábì ti ní ẹ má yọ ọ̀kan ìjà jìra yín èṣù lè gbá lò ńlárí tó gbé dà lọ èṣù ọkàn gbà ni wọn bá bá bí ó ń sìn ẹ bá lọ pààyàn láti pìlẹ̀ náà sẹ́yìn náà bá ń sàkàkàtà sẹ́yìn mọ̀ pé nǹkan kí nǹkan ò ní ṣẹlẹ̀ torí délé ẹja ṣọ́ra fún jíjẹ owó ọmọ òrukàn ọlọ́mọ bò fẹ́. lẹ́yìn rẹ̀ ọlọ́mọ wa ń ṣàlàyé òfin mi fún wa. òfin yìí dá lórí àfẹ́rẹ́ ni àfẹ́rẹ́ ni tala lè fẹ́ tala sì lè fẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí tala lè kọ́ ọmọ fún. Tala àti gbọ́dọ̀ fọ́mọ fún gẹ́gẹ́ bíi bàbá àwọn òfin yìí lọ́lọ́run bá fẹ́ sàlàyé fún wa bí nítorí pé ọlọ́run bá ti dá mọ́ wa àbá àjọpin obìnrin ìfẹ́ oríṣi èèyàn kejì tí èsè rújì wa èèyàn ọmọ fẹ́ràn tó bá jọkùnrin ìfẹ́ obìnrin wà lọ́kàn rẹ̀ obìnrin náà sì máa fẹ́ràn èèyàn oríṣi kejì tí sọpin àmọ́ bí ẹnìkan lọ́wọ́ aláyé kò wá fẹ́ràn obìnrin ó sì jọkùnrin tọ́ báyà mọ̀láìka àbí kò sì jẹ́ pé wúrẹ́ bùjẹ́ so ọlọ́run ti dá èèyàn lọ́lọ́run ti ń ṣòfin rọ́lọ́ mọ̀ wá. so Islam ọlọ́run ọba tó dá wa náà ló ṣòfin àwọn tó tún wá sí lọ́lọ́run bá ń ṣe lófin. torí ẹ̀ kí ọmọ adúpẹ́ bọ́lọ̀ ń sọ ní mùsùlùmí gbogbo àwọn òfin yìí bolẹ̀ fẹ́ẹ́ nínú ẹ̀sìn mi pé kí ni kí ni wọ́n fẹ́ fi ṣe òsì ń tẹ́ fẹ́ fi ṣe kí ló sọnù sáwọn ṣùgbọ́n subhanallah ọlọ́run ti àwọn òfin yìí kalẹ̀ fún wa pé kalẹ̀ bá fi tó gbèsè ayé wa. gẹ́gẹ́ bíi bàbá ìwọ náà ọba bímọ ó ní iye ìgbà tọmọbìnrin lè gbé dà lọ́dọ̀ bàbá rẹ̀ tí wọ́n máa dùn tó di kó sún wọn. ọlọ́mọdé àwọn ọmọ ó sún wọn rírí yéé ṣe ti kórira àmọ́ tọ́ ọ̀gá tó ya rẹ̀ òun náà ti di ọmọge òsèré ni ṣe mọ̀ ń fẹ́ ọ òwú mi à ẹ̀rí pé àti bàbá àti màmá kò má do àná ọlọ́mọba sọkọ rí sọkọ rí fún òun náà gan àìmọye àdúrà.